إن الحمد لله رب العالمين أحمده بحمد الحامدين وأشكره بشكر الشاكرين لا إله إلا الله وهو أرحم الراحمين وصل اللهم وسلم على عبدك ورسولك صلاة وسلاما دائمين متلازمين دائمين متلازمين وأنت أكرم الأكرمين وعلى آله وصحبه إلى يوم الدين أما بعد يقول الله تبارك وتعالى مخاطبا أهل الإيمان والتوحيد ومحذرا من لون من ألوان الشرك والتنديد فقال عز وجل اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح بن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون ولقد روى الحافظ الترمذي في جامعه بإسناد حسن عن علي بن حاتم رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وفي عنقي صليب من ذهب فقال يا علي اطرح عنك هذا الوثن فقال وسمعته يقرأ في سورة براءة اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله قال أي عدي أما إنهم لم يكونوا يعبدونهم ولكنهم كانوا إذا أحلوا لهم شيئا استحلوه وإذا حرموا عليهم شيئا حرموا فقال النبي عليه الصلاة والسلام ذلك عبادتهم لهم أيها المسلمون والمسلمات اعتبروا بهذه الآية الكريمة واتركوا ما أنتم عليه من التقليد المذموم واتبعوا أوامر ربكم التي شرعها لكم ودعوا نواهيه التي نهاكم عنها أعوذ بالله من الشيطان الرجيم اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله نفعني الله وإياكم بهذه الموعظة وسخرنا جميعا لاتباعها وقبولها إنه هو السميع المجيب الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد وقال فعلهم وضع أسيا الصلاة أسيا السلام فوجي سيوا أسواجوا olólùfẹ́wà ìtọ́lọ́wọ̀n bá ti sábà bí oríire ó sì ní àtẹ́yìn onáni ànábíwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ̀n àti ọlá ọlọ́run ọba tí ṣe àsàlám kó máa bá lẹ́kùnrẹ́rẹ́ kó sì máa bá gbogbo àwọn ará ilé àti gbogbo àwọn sàhábà radiyallahu ta'ala anhum bákan náà kí àtẹ́kùbọ́ rẹ̀ kó máa bá gbogbo àwọn tàbá tẹ̀lé ìlànà wọn ila yawmiddin ọlọ́wọ́n bá wa ta'ala wọ́n ń ni wọ́n bá sọ̀rọ̀ àwọn tí wọ́n tún fà wá létí kúrò níbi nǹkan tó lè ba ìgbàgbọ́ wa jẹ́ tó sì lè ba ìsìlámù wa jẹ́ òun náà sì ni kọ́lọ̀ kan nínú àwọn kọ́lọ̀ tí ó jẹ́ sí pé àwòrán tí ẹbọ máa ń gbà wọlé síyàn lára tí máa ń sọ̀rọ̀ yẹn di ẹlẹ́bọ tí èèyàn sì ní mà ọ̀nà ẹ̀bùrú torí pé ṣírkù ní àwọn oríṣiríṣi ọ̀nà tí máa ń gbà wọlé síyàn lára ọ̀nà ẹ̀bùrú pọ̀ fún ṣírkù tí máa ń lò láti wọlé síyàn lára ọlọ́wọ́n bá wá ń pè wá ọ̀n fáwa létí pé ẹ kíyèsí àárín yìí torí pé ìgbàgbọ́ tẹ́ ní lọ́wọ́ ní gold ni gbogbo nǹkan tá a bá ṣe gbé ní gold a máa fi sáàyè tó ní ààbò ni ẹ̀yin náà rí pé tí wọ́n bá ní gold náà ké tí wọ́n máa fi sí ọgbọ́dọ̀ yàtọ̀ sáwọn kí ordinary lẹ́yìn ìgbà nì wọ́n á tún fi àwọn cotton wool kan wọ́n á tún fi yí lára kí ló fà á torí pé níta fẹ́ fi síbẹ̀ ó ní bá lọ ẹlọ́mọ̀ pé níta pé ní ìgbàgbọ́ yìí síbi àti ẹwà nínú ẹ̀yìn ó pàtàkì ju bá a ti ṣe ń ìyẹn ló fi ọlọ́run ọba ó sá máa pè wá sákèsì pé ẹ̀ṣọ́ra ò ẹ bá kíní ìjẹ́ ò kíní ìjì ní bádùn bí báyìí ọba máa ń fa pé ká padà síbi ìgbàgbọ́ wa yìí ká máa yẹ̀wò bá a ti ń yẹ̀wò láàárọ̀ ká máa

torí wípé wọ́n fẹ́ ká mẹ́rẹ̀ wà délé rígbẹ́ nìkan tó bá ti wọ́ tó bá lè jìn sọ́fin ẹbọ nínú ìmáàni nínú tàfíìlú ẹ̀ ẹ̀rọ mà pé kò lè mẹ́rẹ̀ kò lè mẹ́rẹ̀ kò lè bá èrè kò sì lè mẹ́ kò lè mú èrè lè Al-Kùránì pé ó fi ń pàtàn fáwọn tó síwájú ó ń pàtàn àwọn tó ọlọ́run ní ìtàkàlù a wa ruhbanahum arbaban min dunillah ọlọ́run pé àwọn tí wọ́n lẹ́sìn síwájú yín tẹ́lẹ̀ torí pé kọ́ ni àkọ́kọ́ ẹlẹ́sìn mùsùlùmí kọ́ ni àkọ́kọ́ ẹlẹ́sìn ọmọlẹ́yìn ànábì

wọ́n tún bẹ lákòókò sí àwọn náà làwọn ẹlẹ́sìn jù àti àwọn ẹlẹ́sìn nasaraniya àwọn méjèèjì tí wọ́n láwọn tẹ́lẹ̀ anábì Musa láwọn kejì láwọn tẹ́lẹ̀ anábì wa Isa alayhi salatu wassalam àwọn àwọn ìyá sábàkan wọn wọ́n ti lọ́hùn láyé bàtà anábì Musa ń bẹ láyé wọ́n ti lọ́hùn nígbàtí anábì Isa ń bẹ láyé wọ́n ti lọ́hùn tó wọ́n lè má gbà wọ́n ó rí wọ́n yìí ní ó ti ń gbà àwẹ̀ tí wọ́n yìí ọlágbára ju tiwa lọ ó rí wọn bí wọ́n ti ń ṣàdúrà tó jẹ́ sí gbogbo oríkèéríkè rẹ̀ ní ọmọ mú ìgbà tí wọ́n ń tẹ́tẹ́ láì wọ́n ti tẹ́ ọlọ́run lè má gbà ṣùgbọ́n wọ́n láwọn ń sin lọ́wọ́ gbogbo àwọn wọ̀nyí sí lọ́wọ́ tí wá jù jù àjẹ́bì sallallahu alaihi káwò tó jù àwọn wọ̀nyí ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ wọn fún àyíkú bí àwọn àṣẹlẹ̀ káṣẹlẹ̀ tí wọ́n ó ẹ̀yìn ìjìnlẹ̀ tí tẹ́yìn ọmọ bàtí bó sí náà wọ́n lè tí ń ṣẹlẹ̀ sí wa ọlọ́ni ìtàkàrú àṣbárọ̀hun àwọn ẹlẹ́sìn jù wọ́n sọ àwọn afá àtàwọn ẹlẹ́sìn kìrìtẹ́ntì wọ́n lọ sọ àwọn onímọ̀ àwọn adọ́lọ́run ọba mọ́rọ̀ wá mùsùlùmí nìkan ni ṣe òṣèké ṣe òṣèké tẹ́jẹ káàkiri ọ wà láyé tí wọn náà àwọn náà ní rògbò báyìí ọlọ́run lọ́sọ bẹ́ẹ̀ bí báyìí ṣe ò mẹ́mẹ́ o ẹ̀yà ṣe ò lókè méje mẹ́lá rẹ̀ tí wọn náà tó mọ̀ ṣe ò ṣe ò láọ́lá ṣe ò òkè gbé ni ṣe ò kì í bà jù subhanallah ṣe ò láìlá ọ̀nbẹ bàbá láìlá wọ́n pẹ̀lú ní bàbá láìlá ṣe ò náà àwọn táwọn òun wọ́n ní àfá ṣọ́npin skọ́là láti gbọ́dá wà wáyé àwọn náà ní skọ́là wọ́n tún wá ní rùbáàn àwọn atẹ́gẹ̀ àwọn atẹ́gẹ̀ àwọn àlégbà àléfà wọ́n ní ṣùgbọ́n bí wọ́n ti láàfá tó tí wọ́n láwọn aṣẹ́hù tó ìtàkàlù wọ́n sọ wọ́n di àrùbáàn min dunillah wọ́n sọ wọ́n dẹni tí wọ́n ń wọn ẹlẹ́ni ọ̀sán ìdí àkírọ̀ fún ṣe ń nà án bẹ́ẹ̀ yóò yí ọ̀padà ó rò pé ìjọ ṣe ń parí lórí ìwọ̀n yìí níta bí sí lọ́n pọ̀ kódà ọmọ nọ́mbà àmọ́ nọ́mbà níta lè fi sin láwọn ọba ẹlẹ́ni àmọ́yé nọ́mbà ló fi jásí pé onílé máa sọ pé nígbà tó fẹ́ sọ ọfẹ́ fún àní definition àlẹ́ ìbáàdà ọfẹ́ fún àní definition ìbáàdà ó fún àní definition ìbáàdà ti jásí pé uncountable ló pẹ̀lú níta bí sí lọ́wọ́ ẹlòmí ọ̀gbàgbọ́ yé ìbáradà ju pé ká kírun ká gba rẹ̀ ká láàájì ẹ ah, ẹ ṣe jọ́sìn ní àwọn ah, ti náà fìlà ní mo kírun ọ̀gbà ó ti tààrà subhanallah ìjẹ jọ́sìn lọ ọfẹnú ó dìdò ọ̀kántébù ní ọmọ iye tó àti ìsìn náà wọn bọ́bá tí wáá ní máa ṣẹ̀rí àtò lọ́mọ àmọ̀ pé ah! ẹni ìjẹ́ ìsìn náà bá lọ òun kí wọ́n lè má àwọn àwọn yìí wọ́n sọ àwọn onímọ̀ wọn dọ́lọ́run wọ́n tún sọ àwọn tí ó wọn náà dọ́lọ́run wọn lẹ́yìn ọlọ́run wọ́n sìn wọn wọ́n sìn wọn wọ́n sìn wọn ìyẹn lọ́wọ́ àpàtó fi jẹ́ sí pé ní tí ó túmọ̀ ìjọsìn tí wọ́n fi ń sin àwọn tí ó àtàwọn skọ́là àwọn yìí ọ̀rọ̀ ànẹ́bẹ̀wà Muhammad sallallahu alaihi oní òtúmọ̀ ẹ̀fà ẹjá lọ wọnú jẹ́ àmì ọ̀sìn mìírí ìkan nínú tó jẹ́ kírísítẹ́nì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó islam ọ bụ nígbà tó wá gba islam ràlẹ̀ràlẹ̀ kírísítẹ́nìtì ọ̀tàn pàtàkì gbogbo ẹni wá láti tí màkúmà ti mú tó bá dé àdúgbò tó jẹ́ sí pé wọ́n ń ṣe bọ́ọ̀lù ti ní àṣí bánàbí ti ní àṣí sọ́lọ́ ọ̀rọ̀ àbálẹ̀ ìwòsàn bẹ́ẹ̀ tí wúlẹ̀ kẹ́ gbanú tó yóò kù lára ṣùgbọ́n àgbọ̀dọ̀ dákẹ́ ṣùgbọ́n sórí rẹ̀ tó sáà jẹ́ bí wọ́n ti máa bọ́ sí

ọlọ́run gbé agbélébù táyà fi sọ́dẹ̀ fi ọ̀nà kì ọlọ́run ga lòun tó mọ́ gbogbo tàbá tẹ̀ tó mọ́rún afẹ́ká yóò rí náà adé ibi fáàrí nù agbé títóbi fún nǹkan yẹn yẹn ń tá a bá pàtàkì làfikọ́rùn tá a bá pàtàkì nǹkan àrẹ fikọ́rùn nǹkan yẹ̀yẹ́ àìfikọ́rùn torí gbà ní fẹ́ká yóò rí gbàlúwà àdí yìí ń pàtàkì agbélébù tó fi wá gbé báyìí náà bí sọ́lọ́lọ́wọ́ rẹ̀ ẹwà wò ó tún wá ròyìn sọ lébùn ni ó ní tí mo gbé sọ́rùn mi ní zaha hmm. ìyẹn abẹ́ àdíjù gold original gold pure ni wọ́n fi ṣe <laughs> cross tó gbé lọ́nà ó abẹ́ àdíjù lówó bẹ́ẹ̀ nìkan ọ̀sọ́ fún afọ́sọ̀sọ̀ ẹ̀fà ó ti yíya bẹ́ẹ̀ bá fa sọ́wọ́ tí ń ṣe mọ̀nà mọ̀nà mọ̀nà mọ̀nà àpẹẹrẹ a fi mọ̀ pé ó rí tọ́ba kú iṣẹ́ sára aṣọ tí ń dẹ́kòrò àmọ̀gà ọjà àfẹ́lẹ́ àwọn akẹ́tà àti mọ́mọ̀ pé yàrí ṣe ní àdíjù lówó lọ́wọ́ orí jẹ ọ̀rọ̀ lọ́rùn ó ní gold náà ni àwọn fi ṣe àgbélébù táwọn ìgbé kọ ọ̀rùn jọ náà bára bí ṣe rọrùn báyìí ọ̀tọ̀ ní tó ń bá wà bẹ́ẹ̀ ló sì yẹ kí àbá ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ nìkan bá bá nǹkan kan wá ń tọ́ bá wà ń tọ́ bá jẹ́ ntọ́tako ṣẹ̀rí àlára rẹ̀ má sì dá ló ń kò gáàdà rẹ̀ tó fi yí ní tí ọ̀dá yẹn padà rẹ̀ ó ní ya àdí ya àdí wa àdí àǹkà rẹ̀ kú anábi pé àgbélébù ní kíni ẹ òrìṣà ọlọ́mọ ya àgbélébù tí ń bẹ́ńlẹ̀ ẹlòmí kìí sí àgbélébù òyìntọ́ lọ màmá lọ́ra wọ́n ti fi dá pátán torí ilẹ̀ ayé kàkiri àtúnṣàn ìfọ́rọ̀ à ń ka hádà lọ́wọ́ta bọ́ òrìṣà yìí bọ́ kúrò lọ́rùn ẹ àdílù sí bọ̀ wọ́n ti ọlọ́run dára ìyẹn bí wọ́n ń kàn àdí ọmọ bí ó dáa lè gbé wa àyìn àmọ́ ọmọ fún nǹkan ọ̀dà kó sáà gbé bá ọ̀gá yẹn kọmọ bí ó dáa lọ́jọ́ gbé wa àfá ọ̀gbọ́dọ̀ dákẹ́ o yọ́gbọ̀ yọ́gbà yọ́gbọ̀ kó ní gbà kò sí tọ́kàn wọn ń tọ́ bá wọn ní pé kọ́ sàlàyé báwọn èèyàn tí ọba wá gbà kò sí wàhálà tòmọ́tọ́ ọba dákẹ́ ìyà tí wọ́n jẹ yóò jẹ lọ torí wọ́n ti wọ́n yọ kílódò tó wá sọ gbogbo wa kó èdè láyé kọ́ wá fẹ́ràn rẹ̀ jáde kìí àmọ̀ padà ọjà àjọ kọ́ fẹ́ràn láyé kọ́ wá ìfẹ́ kò sí lè fẹ́ràn láyé náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gan bọ́ bá fẹ́ràn báyìí yóò pe àwọn afọ́ ní ọ̀sẹ̀ fún wa yóò mọ̀ fún afọ́ onírọ̀ ni ọ ẹ̀sùn dúdú anábì alẹ́ sọ́lá tó wọ́n sẹ́lá wọn ní ìtura àǹkà tí ń ka áyà kàkàtà ní sọ́lọ̀lá ọ̀sẹ̀ wípé àwọn ẹlẹ́sìn jù àti àwọn kìrìtẹ́nìtì wọ́n ní wọ́n sọ àwọn onímọ̀ tẹ́m̀bẹ̀ láàrin wọn àtàwọn ṣéríwú àárín wọn wọ́n sọ wọ́n di ẹni tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba ó lóun gbọ́tà nàbí nǹkan ayà ọba ìtumọ̀ ẹ̀rù àdíyù bá ní yà Rasulullah àwọn ẹlẹ́sìn kejì àbí kẹta wọn a máa gbóyà ó wọn a máa gbóyà ó torí bí ó ti lọ nínú gbó kó tó lè fápadà yóò kọ́bọ̀ jìyàn díẹ̀ alábìnkáyà ọlọ́run ọba fún àìlíjì ìwọ́lọ́wọ́ bá sọ wípé wọ́n ti mú àwọn ṣéhù wọn àtàwọn àfá àwọn jù àtàwọn kìrìsẹ́n wọ́n ti sọ wọ́n jẹ́ lómi lẹ́yìn ọlọ́run wọ́n ti ń bọ́ wọ́n sọ wọ́n lórí ẹ̀rí àgbọ̀yé tí àwọn dáńdì rẹ̀ bẹ́ẹ̀ sọ lọ́pọ̀ jáde pé kìí ti àgbọ̀yé tí àwọn èèyàn bá gbọ́ yé nípa nǹkan láàmà lò àti tí tẹ̀rí àbámúwá lágbọ̀yé fún nǹkan láàmà tẹ̀lé ó ní àwọn ináhùn ọwá fẹ́ ọfẹ́ túmọ̀ àgbọ̀yé tiẹ̀ tó fi takò yí pé wọn mú wọn lẹ́yìn fún òsì àwọn àfá àwọn àtàwọn ṣé wọn wọn ní lámúyà fún ní àbòdò náà ó ní wọn ò sí wọn wà náàbí o tàbí ti kú láàrin wọn ó sì mọ́ ní táwọn kò jẹ parọ́ àgbọ̀yé tí wọ́n gbọ́yé àtàwọn yòókù rẹ̀ mógún ṣùgbẹ́nu tá máa ń ṣe wàlàkí náà ń dẹnu tí wọ́n máa ń ṣe ni pé ìdá àhàlò láhùn ṣe àá ìstàhàlò táwọn onímọ̀ wọn àtàwọn ṣéèkù wọn tí wọ́n bá ní halali ní nǹkan yìí àánú ti gbà bẹ́ẹ̀ pé ó ti di halali náà náà sìgá fífà ara àwọn afá ní ọdún kò sí láì fún mẹ́ ọ̀bìnrin á lọ múná súwà ní Kọ̀rán àti súnà tó tọ́fà pé haramu anábàmá fa lọ kódà wọ́n fa gbó wọ́n pé ẹ̀yìn kankan náà jẹ́ ní kan náà ní àtíkò kéyìn kankan náà náà táwọn afá àwọn bá sọ fún ọ wípé nǹkan báyìí halal ni wọ́n gbà bẹ́ẹ̀ náà ni yálà ọlọ́run bá sọ pé haram ni kò sí tọ́kàn wọn àdíyò ní túnmà rẹ̀ lọ́wọ́ ni wọ́n haramu aléhìn tí haram haramu táwọn àfá àwọn bá sọ fún pé haramu ní halal ni <laughs> onáwà ní lọ́mọ́ mọ́ jáde fúnjọ́ méje o sàárà sí ọ ìtọ́lọ ní halali ní pẹ́kọ́ jáde sí kọrọ ọlọ́ni ẹjáde ẹjí ọ̀jáde ńlé òfèbí parẹ́ ẹjí ọ̀jáde ńlé kádàrá rẹ̀ èròǹgbà rẹ̀ ò lè jọ kò lè débi kí ń lọ mọ́jáde nílé fún jáméjì o tààrà tí ọ kò ní lọ ọ̀wọ́ náà ẹni tó sọ fún ọbí ọmọ jáde nílé tó ọba jáde ó ti dọ́lọ́mọba rẹ̀ nìyẹn

ìkánú àwọn ẹlẹ́sìn náà olórí ẹlẹ́sìn ó gbé dúrọ́ọ̀mù kan sínú inú ẹjá làmọ́lẹ̀ ó gbé dúrọ́ọ̀mù kan sínú chọ́ọ̀tì yọ́wọ́ àwọ̀ ẹ̀ ní gbangba pẹ̀lásọ̀ yọ́wọ́ ẹ̀sìnú dúrọ́ọ̀mù omi wà bẹ́ omi kúnú ẹ̀ sẹ́mọ̀ pé nígbà kan nnami sókè ní a máa ń sọ nnami sókè àwọn mùsùlùmí náà ti ń gallon wọ́n sọ wọ́n sọ pá ń sáájú àti kọ́ máa gbé lọlé ní ìsìn ní system jẹ́ ń lò yíò tí wó lébọ̀ kò já tó lọ́dọ̀ wọn wọ́n wá tó rẹ̀ pé wọ́n wẹ̀ sínú drum nínú gba àárín gbogbo ilé ìjọsìn wọn náà wọ́n lẹ̀ tó rẹ̀ sì bọ́ ọbẹ̀ ó gòkè ọbọ̀ sínú ẹ̀ látẹ̀ẹ̀sẹ̀ títí lórí ọwọ́ inú ẹ̀ báyìí tómi yẹn fi tó fi wọ̀ lórí tán ń wọ́wọ́ lórí tán ó sì jáde kó mẹ́ bó sì jáde báyìí gbogbo ọmọ ìjọ wọn kà wọ́n bu yẹn <laughs> omi àdúrà omi àdúrà sẹ́rí pé wọ́n ti di ọ̀gá àwọn ẹrú ayé ẹrú ìgbà kankan ọ̀gọ̀ bá nà ẹrú ìgbà kankan tábá ní ọ̀sẹ̀ ìgbàsẹ̀ kalẹ̀ pé lọ gbé yóò rùn jú díẹ̀ pé òṣèrán máa jẹ náà àwọn ilé wọ́n tún ṣe pẹ̀lú pẹ̀lú happiness ìdùnnú wọ́n gbà pé yẹ́ bí ọ̀bà tí bọ̀nú ẹmọ iye owó tí wọ́n sakó tó bọ́nú omi náà ká máa múra àwọn ẹ̀gọ́ wọ́n ti mú lọ́lọ́ ìyẹn ni àdíyù bú ní hàájí ó náà ní túnmà bá nàbí sallallahu alaihi wasallam alábìwáyé ní fàtílkà ibadatuhum ìta ń pín wọ́n sí wọn lẹ́yìn ọlọ́run náà nìyẹn tí ìyàn bá ti ń payé láṣẹ tó jẹ́ pípé àṣẹ gọ́ọ̀gọ́ọ̀gọ́ kò sí mọ́wẹ̀yìn níbẹ̀ kò sí mú lọ́lọ́run ọlọ́run nìkan ní pàṣẹ pé máa lọ tọ̀gbọ́dọ̀ bójú wẹ̀yìn ọlọ́run nìkan ní máa sọ pé máa wẹ̀yìn tọ̀gbọ́dọ̀ bójú lórí ilẹ̀ ayé ọlọ́run ọbọ̀ ṣẹ́ ìtọ́nà rẹ̀ tó bá pa ọlọ́sẹ̀ pípọ́ máa lọ tó wá jẹ́ kó bá ti dédé máa lọ lọ́dọ̀ ọlọ́run máa lọ tó bá takò padà ní tẹ́ ń pè ní mùsùlùmí lórí ẹ̀ nínú lórí ẹ̀ pè ní àwọn tí òkà ti wá balẹ̀ jẹ́ fẹ́ ní mùsùlùmí náà ẹjọ́ rí wá pé oríṣiríṣi wéè àwọn ẹlẹ́gbẹ́ islam kọ̀ọ̀kan náà bà jẹ́ wọ́n fúnra wọn láàmìr àwọn bàbá tí wọ́n fúnra wọn ṣe wọ́n bá dé gbogbo àfíà kọ̀sọ́mọlẹ́yìn wọn tí wọ́n ní máa àfíà jẹ́ sí jókòó wọ́n mọ̀ ìdí mẹ́lá kàǹtẹ̀ tó ọ̀bá sọ fáwọn wọ́n sọ bí tí wọ́n bá jẹ́ ìyàwó mélòó lóní kódà tó bá rí ìyàwó ẹ̀ lálẹ́ àná ó sọ fún pé mo rí o wọ́n bá dí lẹ́mù bí ìyàwó ẹ bá bẹ̀rẹ̀ menstruation ọ wọ́n ní wèjá ń kọ́ sí pé ìyàwó lágbájá kí lọ kà fà bí ilé nì ọmọ ọgbọ́dọ̀ ọmọ rẹ kọ̀gbọ́dọ̀ lọ sílé ọkọ ọmọ rẹ ọkùnrin náà gbọ́dọ̀ fẹ́yàwó láì jẹ̀bọ́ mà without permission kò sí ìṣe wọ́n pè kò ní lálùbáríkà ẹ̀rú sì máa bà náà pé ah ṣé wọ́n ọba gbọ́ kò ní lálùbáríkà mẹ́wàá àwọn ẹlẹ́gbẹ́ ìsìláàmù náà tẹ́ ń pẹ́ àwọn ní àmìyàn àwọn náà bá dé lẹ́gbọ́n torí pé rúkà náà jọ náà súnfí náà lọ̀pọ̀lọpọ̀ àwọn àti náà ọmọ ẹlẹ́yìn ó ti wá lọlé ọkọ láìjẹ́ sí pé àmì ogun máa ti sáàmì bàbá máa ti yọ́rọ́ ní ó lè mú rere bọ̀ mẹ́ oní oṣù gbàgbé torí wọ́n ti rọ wọ́n ti rọ orí ẹ̀ torí ẹ̀ ti ọmọ tí ń sọ ni ti èyí tó bá ti lè bá lẹ́fọ́ ẹ̀sìn ti ẹdẹ́bẹ̀ nì ó ti ń sin àwọn èèyàn ni ẹ̀rọ tẹ́bá ní halali rẹ̀ ọgbà bẹ́ẹ̀ ọ̀hún tọ́lọ́hún ògùn tánà bí wí tẹ́bá ní haram rẹ̀ ọgbà bẹ́ẹ̀ ògùn tọ́lọ́hún ògùn tánà bí wí ó ti mú wọn lọ́lọ́dún ẹlòmíì wá mú nǹkan mí lọ́lọ́hún tí ẹ burú ṣùgbọ́n kò burú tó ẹ tó jẹ́ sí pé nǹkan jẹ́ ọ̀lẹ́mì ló mú lọ́lọ́hún bẹ́ẹ̀ ni bá fẹsẹ̀ kọ báyìí ọ̀padà ni a ah.